Jòhánù kínní orí kẹrin. olùfẹ́ ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́ ṣùgbọ́n ẹ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ṣe ti Ọlọ́run nítorí àwọn wòlíì èké púpọ̀ ti jáde lọ sínú ayé èyí ni ẹ ó fi mọ ẹ̀mí Ọlọ́run gbogbo ẹ̀mí tí bá jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara ti Ọlọ́run ni gbogbo ẹ̀mí tí kò sì jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara ti kì í ṣe ti ọlọ́run èyí sì ni ẹ̀mí aṣòdì sí Kristi náà tí ẹ̀yin ti gbọ́ pé ó ń bọ̀ àti nísinsìnyí ó sì ti dé sínú ayé ẹ̀yin ọmọ mi ti ọlọ́run ni ẹ̀yin ẹ̀yin sì ti ṣẹ́gun wọn nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ ti ayé ni wọ́n nítorí náà ni wọ́n ṣe ń sọ̀rọ̀ bí ẹni ti ayé ayé sì ń gbọ́ tiwọn ti ọlọ́run ni àwa ẹni tí ó bá mọ ọlọ́run ó ń gbọ́ tiwa ẹni tí kì í bá ń ṣe ti ọlọ́run kò ń gbọ́ tiwa nípa èyí ni àwa mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké olùfẹ́ ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ ọlọ́run wá àti gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ àbí nípa ti ọlọ́run ó sì mọ ọlọ́run ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ ọlọ́run nítorí pé ìfẹ́ ni ọlọ́run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 ẹnikẹ́ni kò rí ọlọ́run nígbà kan rí bí a bá fẹ́ràn ara wa ọlọ́run gbé inú wa a sì mú ìfẹ́ rẹ̀ pé nínú wa nípa èyí ni àwa mọ̀ pé àwa ń gbé inú rẹ̀ àti òun nínú wa nítorí tí ó ti fi ẹ̀mí rẹ̀ fún wa àwa ti rí a sì jẹ́rìí pé bàbá rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà fún aráyé ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé Jésù ọmọ ọlọ́run ni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 òfin yìí ni àwa sì rí gbà láti ọwọ́ rẹ̀ wá pé ẹni tí ó bá fẹ́ràn Ọlọ́run kí ó fẹ́ràn arákùnrin rẹ̀ pẹ̀lú.